ámósì orí karùn-ún ẹ gbọ́ ọ̀rọ̀ yìí tí èmi gbé sókè sí yín àní ohun rere ẹkún ẹ̀yin ilé ìsírẹ́lì wúńdíá ìsírẹ́lì ti ṣubú kì yóò dìde mọ́ a kọ̀ ọ́ sílẹ̀ lórí ilẹ̀ rẹ̀ kò sí ẹni tí yóò gbé e dìde nítorí báyìí ilé olúwa ọlọ́run wí ìlú tí ó jáde lọ ní ẹgbẹ̀rún yóò sì ọgọ́rùn-ún èyí tí ó sì jáde lọ ní ọgọ́rùn-ún yóò sì mẹ́wàá fún ilé ìsírẹ́lì nítorí báyìí ilé olúwa wí fún ilé ìsírẹ́lì ẹ wá mi ẹ̀yin ò sì yè ṣùgbọ́n ẹ má ṣe wá Bétélì bẹ́ẹ̀ ni kí ẹ má wọ inú Gilgali lọ ẹ má sì rékọjá lọ sí Bersheba nítorí lóòótọ́ Gilgali yóò lọ sí ìgbèkùn Bétélì yóò sì di asán ẹ wá Olúwa ẹ̀yin ò sì yè kí ó má bàa gbilẹ̀ bí iná ní ilé Jósẹ́fù a sì jó tí kò sì fi sí ẹnìkan láti pa á ní Bétélì ẹ̀yin tí ẹ sọ ìdájọ́ di ìwọ̀ tí ẹ sì kọ òdodo sílẹ̀ lé ayé ẹ wá ẹni tí ó dá ìràwọ̀ méje nì àti oríónì tí ó sì sọ òjìji ikú di òwúrọ̀ tí ó sì fi òru mú ọjọ́ ṣókùnkùn tí ó pe àwọn omi òkun tí ó sì tú wọn jáde sójú ayé olúwa lé orúkọ rẹ̀ tí ó mú ìparun kọ mọ̀nà sórí alágbára tó bẹ́ẹ̀ tí ìparun yóò wá sí odi agbára wọ́n kórìíra ẹni tí ń báni wílé ẹnu bodè wọ́n sì kórìíra ẹni tí ń sọ òtítọ́ nítorí náà níwọ̀n bí ìtẹ̀mọ́lẹ̀ ẹ̀yin ti wà lórí tálákà tí ẹ̀yin sì gba ẹ̀rù àlìkámà lọ́wọ́ rẹ̀ ẹ̀yin ti fi òkúta tí a gbé kọ́ ilé ṣùgbọ́n ẹ kì yóò gbé inú wọn ẹ̀yin ti gbin ọgbà àjàrà dáradára ṣùgbọ́n ẹ kì yóò mu ọtí wáìnì wọn nítorí mo mọ onírúurú ìrékọjá yín àti ẹ̀ṣẹ̀ ńlá yín wọ́n pọ́n olódodo lójú wọ́n ń gba owó àbẹ̀tẹ́lẹ̀ wọ́n sì ń yí àwọn tálákà sí apá kan níbodè kúrò nínú àrè wọn nítorí náà ẹni òye yóò dákẹ́ nígbà náà nítorí àkókò ibi nì ẹ máa wá ire kì í sì ṣe ibi kí ẹ bá lè yè bẹ́ẹ̀ ni olúwa ọlọ́run àwọn ọmọ ogun yóò sì pẹ̀lú yín bí ẹ̀yin ti wí ẹ kórìíra ibi ẹ sì fẹ́ ire kí ẹ sì fi ìdájọ́ gúnlẹ̀ níbodè bóyá olúwa ọlọ́run àwọn ọmọ ogun yóò ṣe ojú rere sí ìyókù jósẹ́fù nítorí náà olúwa ọlọ́run àwọn ọmọ ogun àní olúwa wí báyìí pé ẹkún yóò wà ní gbogbo ìta wọn ó sì máa wí ní gbogbo òpópó ọ̀nà pé àá wọn ó sì pe àgbẹ̀ sí ìṣọ̀fọ̀ àti irú àwọn tí ó gbọ́n láti pohùn réré sí ìsọkún àti ní gbogbo ọgbà àjàrà ni ìsọkún yóò gbé wà nítorí èmi ò kọjá láàrin rẹ lé olúwa wí ègbé ni fún ẹ̀yin tí ń fẹ́ ọjọ́ olúwa kí lè èyí ó já sí fún yín ọjọ́ olúwa òkùnkùn ni kì í sì ṣe ìmọ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀yin tí ó sá fún kìnìún tí Bíárì sì pàdé rẹ̀ tàbí tí ó wọ inú ilé tí ó sì fi ọwọ́ rẹ̀ tì lára ògiri tí ejò sì bù ú jẹ ọjọ́ Olúwa kì yóò wá ṣe òkùnkùn láì ṣe ìmọ́lẹ̀ àní òkùnkùn biribiri láì sí ìmọ́lẹ̀ nínú rẹ̀ mo kórìíra mo sì kẹ́gàn ọjọ́ àsè yín èmi kì yóò sì gbóòórùn ọjọ́ àjọ ọ̀wọ̀ yín bí ẹ̀yin tilẹ̀ rú ẹbọ sísun àti ẹbọ jíjẹ sí mi èmi kì yóò sì gbà wọ́n bẹ́ẹ̀ ni èmi kì yóò nà ní ẹbọ ọpẹ́ ẹran àbọ̀pá yín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 èmi ò mú kí ẹ lọ sí ìgbèkùn rékọjá dámásìkù lé olúwa wí ọlọ́run àwọn ọmọ ogun lé orúkọ rẹ̀